السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أتى بالمعلم عليكم بكاية هو العلم بالمعلم مبارك ومحمد صلى الله عليه وسلم سوى كتاب التوحيد يقال محمد أبو سعد رحمه الله وهذه في أمام يوم من الدار صلى الله باب قول قول الله تعالى فلا تجعلوا لله أمثالها وأنتم تعلمون اللهم وصفي فلا تجعلوا لله أندادا اعبدوا الله اللهم بارك في الله وأنتم تعلمون ẹni tó máa pé ó sí ọba bíi ṣíṣe àṣìkì jíjẹ nínú lílo lójú ọ̀nà ọ̀sán ọ̀nà àlàlọ́. Lọ́wọ́ rí bẹ́ẹ̀ ó ní kan ṣoṣo olùyẹ máa ṣe ìjọsìn fún ẹ̀wọ̀n ṣe fún ẹ̀dá mi. Kí ṣe ìjọsìn fún ẹ̀dá mi? yàtọ̀ sí ọlọ́mọba ẹ̀kọ́ ni àwọn oníṣiríṣi làwọn èèyàn á tún ká sí ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́mọba lọ́tàlá. Ìgbẹ́ náà wọ́n gbé ẹbí ọ̀nà tí táwọn bá mi tẹ̀wọ́ pẹ̀lú ọlọ́mọba sí ìbẹ̀rù ìbẹ̀rù ọlọ́run nìkan ló tọ́ sí ìdẹ̀ǹfẹ́ ká ní sọ́nà àgbọ̀dọ̀ ní tẹ́tà mi bàbá ti ní tẹ́tà mi àti wá àdá àti wá ọ̀gbọ́n ọba. àwọn ẹ̀rù kan bẹ jẹ́ pé mo jẹ́ òsílẹ̀ ìdílé ìpín orí ju ẹ̀rù bá ìdílé kan sọ àmọ́ bẹ́rù pé ìlágbájá kò lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ kó máa gbá wáyà rẹ̀ kó máa kò láyé kó máa sọ mí tó kọ́ sàlátà tó wà níbi ilé ní ti àbọ̀rọ̀ ní tẹ́lá kan pẹ́lá àlè mú àpò láyé yìí lẹ́yìn ọ̀dọ́ àbọ̀rọ̀ tẹ́lá wa. sábàkí nínú ẹ̀rù sọ ẹlẹ́dàá ní àtọ̀sọ́nà ọba àti wọ́n wá akẹ́kẹ́ bọ́nà ọba rẹ̀ àbí lágbájá olè sọ méjì bá mi o olè ní ọmọ lówó máa olè ká ti fi mi o olè ti bá olè ta o láwọn kan ní fọlọ́mọ ọba tí wọn tó gbàgbọ́ lọ́wọ́ lè ṣe tó tó máa ń pè lọ́wọ́ rẹ̀ pé ìyàwó lè pa ọ́ ní fáyà ọlọ́run lọ́wọ́ ní ọtí ọ̀nà pé ọlọ́run àti àbá lágbájá ọ̀nà pé ọlọ́run àti lágbájá bẹ́ẹ̀ náà ni níbi ìfẹ́ ìfẹ́fẹ́ káyítọ́nà àgbọ̀dọ̀ kí n tó gbà fẹ̀rù mi. àwọn oríṣiríṣi àìsàn kọ́mpútà kọ́mpútà àti ìfẹ̀lọ́lọ́ ẹlòmíì ti ìṣọ́ra ní wá ìṣọ́ra ọ̀dọ́ náà láti máa wá ìṣọ́ra ọlọ́run láti mú ká sọ wa ló jẹ́ pé kò lẹ́kọ̀ọ́ kí mùsùlùmí máa fi kan máa fi kọ́lé wọ́n á lẹ́nu pé àwọn ènìyàn yóò dá gbogbo owó lẹ́nu ọlọ́run àgbọ̀rọ̀ sílẹ̀ tí bá ti yóò kaba yìí ó ti wá ẹgbẹ́gbẹ́ lọ́wọ́ bá yẹ ọlọ́run ti kán yóò dá gbogbo wa. ìwà fi kàmí kọ́lé ànábi onímọ̀tà alákọ̀tà ní ìmọ̀tà àkọ́tà àṣà ànábi ní bá fi bá ti nǹkan ó ti mára ní ó ti máa lé ní ó ti mọ́tò rẹ̀ ní ó ti mọ́ ọlọ́run ní níwá ńlá ní ẹ̀sìn nǹkan yóò ká kùkù ànábi yóò di ẹ̀sìn ọmọ ẹ̀rọ ọ̀pá o. lóòótọ́ ìsìlámù jábà pé àwọn àwọn ẹ̀yẹ ní àwọn tó wà lórí náà ní sáà kúrò tọ̀. wọ́n tó ti fún wa ní táwọn olóò ẹni mùsùlùmí òdodo ànábi sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ ó ti sọ àdúrà káàkiri àṣewọ̀n wọlé tábà ti àdúrà yìí ànábi gbogbo àwọn àlejò burúkú náà bẹ́ẹ̀ lé wa mọ́tì àti bàbá náà. àlọ́ ti fún wa lé tí ló dínà fún apá ìkàbí tí kò fẹ́. bákan náà yẹn lè máa orúkọ bọ́lá ọba níbi àwọn ìròyìn rẹ̀ ìròyìn rẹ̀ fún àwọn ìròyìn ọlọ́run ọba ti òun nìkan ṣoṣo ló dínà ní àkọ́kọ́ èyí tó ṣẹlẹ̀ sẹ́yìn táwọn òde bẹ́ẹ̀ gbà tó ṣẹlẹ̀ ọmọ ọdún náà èyí tó ṣẹlẹ̀ láàárín ìṣẹ́jú kan sí mi ẹ̀dá wọn náà ló náà ṣé máa ń láti náà pé àwọn kan bẹ̀rù àwọn náà máa tí ó tẹ̀lé lọ lẹ́kọ̀ọ́ bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń lọ lè ní owó kọ́ra pé lórí bá fẹ́ tẹ àwọn lásán àdúgbò tilẹ̀ ẹnu bá fẹ́ ẹ̀kọ́ tẹ̀ kan ẹ̀kọ́ tẹ̀ bẹ̀ ẹnu bá tẹ̀ ẹ̀kọ́ tẹ̀ bẹ̀ àníyàn pàtó yẹn ní òfin káàkó sí ti lásán tó yọ̀ ọ́ àtẹ́lẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ tẹ́lá ó sọ mọ̀ pé ẹni tó bá kọ bá àwọn tí ó máa yẹ iṣẹ́ wò tó bẹ béèrè béèrè lọ́wọ́ wọn lásán àlejò ní ìwọ̀n fẹ́ẹ́ yẹ kí ogójì ọjọ́ ọtí tè ọlọ́run lọ́wọ́ rẹ̀ ẹlòmí ti rí lé láàrin ọ̀dẹ́ gbogbo tá a bá ti mọ̀ pé ẹ̀tọ́ ọlọ́run ọmọ mi olùwà ojú pẹ̀lú ìlú náà bá nǹkan tó lẹ́kọ̀ọ́ sí mi ẹ̀kọ́ pẹ̀lú bí olùwà á ń tún sáà dàmú ẹ̀yìn kan mọ̀ pé ìwọ lẹ́kọ̀ọ́ sí torí kò tẹ́lẹ̀ ní ṣe iye ẹ̀mọ́ mi gbogbo tẹ́lẹ̀ láyé ẹ̀sẹ̀ mo tó wá lé ní ṣe ṣe pé mo lẹ́kọ̀ọ́ ìjọsìn àbẹ̀lẹ́wà lẹ́kọ̀ọ́ láti ọjà àti ọ̀pẹ̀lú wa gbàgbọ́ wa kúrò سبحان الله لا قوة إلا بالله لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته. ní ìgbà rẹ̀ nígbà wọn lọ́lọ́ ti fa wọn lẹ́yìn àbí ìkòsóyà ìwò sí ní ìwà rẹ̀ ní ní kí wọn rẹ̀. ẹ ẹ ti bá ti akọrin ìwà rẹ̀ ni àtúntò kí ló sọ bẹ́ẹ̀. lójú àtúntò sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sẹ́lá ó láyọ̀ wà nínú àwọn tí wọ́n bá lè sọ jáde lẹ́nu tí wọ́n ti fi fún wọn bí gbogbo ti ń sẹ́ ọlọ́run lọ ọdún mọ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n ti àwọn àwọn àgbọ̀ ọ̀sán fúnra àgbẹ̀ àtúntà nínú

ó láwọn ará táwọn ti sọ pé àwọn kan wà ó ìdáwọn náà lè ṣe sọ fún yàn sí àlàáyé ẹ̀ẹ́dùn olóòpẹ̀lẹ̀ ẹ̀rọ ìlú àlóòkọ ni a máa ń sọ ni pé ìwà máa ń tẹ̀rù owó ní tààtà pé ó ní olúkà ẹ̀rọ ọ̀là tẹ̀sán bákan náà àwọn tá a jẹ́ kódà títà ẹ̀ríkà fìyàn tó káwọ́ tó ní àwọn àkáàtì àgbáwò dáadáa tó bá ti ṣe òòrùn láwọn àgbàgbé wọn jẹ́ ìdáàbòbò fún yàn tó ti àbúrò ọ̀dọ́mọdé. Mi gbọ́dọ̀ ní àjọ kan pé kò sẹ́ni tí ó bá yìí. Àjọ wa ti kò lè kọ́ ẹ̀bọ̀ ọ̀gbà. Ọ̀sán sọ ọba gbọ́dọ̀ ní ìbẹ̀rù náà kọ́dà ti ṣe orí àìdúró rẹ̀ lọ. Ọlọ́run ti àdáwọ̀

táwọn náà nípa bí ojú ọjọ́ ti rí àwọn àgùntà kò yá bí o ti rí yìí o ó ṣe ti ó ṣe ti lẹ́ẹ̀kan máa sọ ó yẹ kó máa ní ó ṣe ti kí ìgbọ́n ọ̀la ó ti ká lù àwọn kí wọ́n á tún tó pé ọ̀rọ̀ ló ló rọ̀ tí ti rí tí wọ́n ti yá ó ṣe kó òun ní ìgbà ìlọ́la tí wọ́n ti rí. sọ̀rọ̀ yìí ti yẹ bóyá ẹni tó dàpọ̀ sí ìwá ìmọ̀ ìgbìmọ̀ ọ̀pọ̀ ẹ̀lẹ́ yóò ní ọ̀pọ̀ ìlàlẹ́ yóò láwọn nǹkan tí wọ́n ò ní sáwọn ọmọ òjò tí wọ́n tó bá kọ́wé ẹ̀kọ́ tó wọnú àtẹ́bàtì rí bóyá àpẹẹrẹ òun lápòjú àkóńbà tó báyìí ẹ ti fọ́ra àwọn ara tí wọ́n ná nígbà tó bá ń mú bẹ́ẹ̀ torí ẹbí ìbàdí kẹ́lẹ́ wọ́n ti máa ń rí dákúrò bá ti báyìí lọ́pọ̀lọpọ̀ ọ̀pá ó fi ọkọ̀ tó rọ ìyẹn ní káyọ̀ sí ọjà ìmọ̀ ọ̀pọ̀ náà. nínú ìfowópamọ́ sọ wẹ́dà kópa ní áfíríkà ó ti àkóyà ní ó ti ń fi kó bí báyìí àwọn náà ò fi ẹgbẹ́ ẹgbẹ́ gánà kẹrin. nínú ìmọ̀ ọ̀rọ̀ kópa ó yẹ mọ́ ìgbẹ́

Ah, bàtà ń pé àwọn mẹ̀lẹ́bí àwọn àjẹ́ra tí wọn. So àwọn mẹ̀lẹ́bí tẹ́jú pé bàtó kú yàn kú mẹ́ra bàtó bí kúkú èyàn wá báwọn sòkú tàbí ẹ̀yìn òní náà. Èyàn ìgbà tó pẹ̀lú wọn. Gbogbo tó bá fẹ́ sí inú fẹ́ sí ìyàwó wọn fẹ́ fún ọmọ ìgbóyàwó ọmọ tí wọ́n yìí Fabia tiene que haber ganado ese joven o líder. Èyí tí wàá ti wúgbọ́ pé a tó bá sọ fún ìyàtọ̀ náà wúgbọ́ náà sí ẹ̀ kí n fi hàn lọ. Kọ́dà fẹ́ bá tó ló lọ kí ẹ̀ tó kọ̀ǹtínú ti lọ sí owó tẹ́sí ìjọba yìí ti gbà sí. Àbíkú àmì lọ́wọ́ ẹni kan bí ìlera ẹ̀ lọ kí bá ti máa àkáàtì náà ìgbéga ìgbéga ọkọ ibi ẹsẹ máa ń bẹ̀rẹ̀ sí ìtàlẹ́yìn kọ́. Òun tí wọ́n wá ń tẹ wọn fún wa yìí sínú ọ̀rọ̀ àtàkì ní àyẹ̀kọ́ kan sí náà. Ẹ̀rí tó ní pàtó wá sí inú gbọ́wọ́ ní asọ́pù yóò mọ̀ sí lọ náà sí sí wọn fi lè kí oyè wọn. Wọ́n sì lè yé wọn ó ti bẹ́ẹ̀ ìfẹ́ ń dà wọn ẹ̀rí ọkọ̀ ọ̀dà ẹlẹ́ yìí pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ fún ọ̀bẹ̀rẹ̀ tí ó kọ́ ẹlòmí náà máa fi bá wọn máa sọ fún wọn dá síwájú pé ọlọ́run sára àdàlù ọ̀rọ̀ náà. Ẹlọ́pàá ṣe òbí tí ó bá ọ̀pọ̀ onímọ̀ rẹ̀ pé àtẹ̀sán ní lórí ọ̀rọ̀ wọn tí wọ́n lè gbọ́kọ́ nímọ̀ rẹ̀ pé ọ̀yàwó rẹ̀ lórí ìkànnì àti ní pàṣẹ fún. Ah, ọlọ́run sọ̀rọ̀ àlẹ́ bàbá ní ká láti pàwẹ́ àkọyàwó rẹ̀ yìí wọn yóò fara sí i àmọ́ ọgbọ́dọ̀ jẹ́ pé kí kí ló ṣe ilé ìgbàsẹ̀ láti ọ̀nà kí kí ló ṣe àyà àtàkùnṣe ohun ẹ̀ẹ́dẹ̀kan pọ̀ ìyẹn ní bá wa bẹ̀rẹ̀ sí wọ́n ti láwọn fẹ́ràn ìbúlá pé ó rí ẹ̀sìn tí ń ṣe mi ìdá tí ó adúwájú tó fi kúnlẹ̀ ìrẹ̀lẹ̀ nọ́mbà jáàmù ní sóòmù tí wọ́n fẹ́ sí jáàmù náà ní àgbọ̀dọ̀ fún lọ́wọ́ nígbà tí wọ́n ti kéré kan ní kò ní apá máa tẹ́lẹ̀ sí lọ́la bọ́ọ̀lù sí nǹkan mú lọ́wọ́ ní ní ọlọ́run tá a lọ́wọ́ sọ́kàn